ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣiríṣi rárá ni mo bá yín ẹ̀yin obìnrin mo tún ti dé láàárọ̀ yìí ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ máa ń sọ níta àti gbogbo ẹ̀yin tí ẹ ò kí ń mọ ìwà ìdí tí obìnrin mi fi ń jìyà tẹ́bí ọmọ wa máa sọ pé àwọn ọkùnrin burú obìnrin yìí àyà jẹ́ àtẹ́bárìn tójú mi rí ìwọ̀nba ni kí ẹ máa ṣàánú àwọn obìnrin míì mọ́ kẹ má bàa ru ẹrù ẹlẹ́rù ṣe rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ò kí ń mọ nǹkan tí wọ́n fẹ́ kán tó lọ sílé ọkọ nǹkan ọ̀tọ̀ ló máa ń bá lọ sílé ọkọ wọn ò kí ń rí kọjá orí imú wọn ibi tí wọ́n bá dúró sí nìkan àti nǹkan tó ń jẹ lọ́wọ́ nìkan ni wọ́n mọ̀ mo ní ẹ̀gbọ́n kan nígbà kan ọ̀nkù mi ni àbúrò màmá mi ẹ̀gbọ́n mi yẹn ló kọ́kọ́ discover pé ah, ọmọ yìí talent ni wọ́n máa ń fi mí kọ́wọ́ lọ kọrin níbi ìgbéyàwó ẹ̀gbọ́n mi yẹn máa ń kéwì ó wá bímọ ó sọ ọmọ yẹn ní Ọlátóbi mo wá rò bóyá Ọlátóbi ó ní ó ní Ọlátóbi òun ló kọ́kọ́ jẹ́ kí n lọ wádìí kí n jókòó kí n wò pé ah kí ni bọ̀dá yìí mi tó fi sọmọ ẹ̀ ní Ọlátóbi nígbà tí wọ́n explain fún mi mo mọ̀ pé lóòótọ́ ni Ọlátóbi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ó lè ní yín ní tẹ́ ẹ bá lọ sílé ọkọ òun lójú yín rí olè ọ̀fọ́n olójú kòkòrò alápá má ṣiṣẹ́ òun nìyí àwọn èèyàn tí wọn ò mọ ìdí tẹ́ fi ń jẹ ìyà wọn ò ní mọ̀ pé yín lẹ ti pinlẹ̀ ìyà yẹn fúnra yín kó tó di wípé nígbà tí àsìkò yẹn wá dé ẹ ti gbin ìyà yẹn ìgbà tó wá ripe tẹ́ wá ń ka òun nìkan làwọn èèyàn mọ̀ àwọn èèyàn ò mọ ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbin ìyà yẹn nǹkan ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi ní èní kí obìnrin sì máa sọ fún mi wípé àǹtí Yínká owó ló mú mi fẹ́ ọkọ mi nítorí pé olè níyín ẹ ẹ wo ẹ ru àwọn nǹkan tó yẹ kẹ́ rò ibi tẹ́ ẹ dúró sí oúnjẹ tẹ́ ẹ ń jẹ lẹ́nìí òun lẹ máa rò ẹ ro security ìbẹ̀ ṣe máa secure ara yín títí dọjọ́ alẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín gan ti plan short time fúnra ara yín ní inú ilé ọkọ tẹ́ ẹ lọ for instance obìnrin tó bá ti torí owó tó fẹ́ ọkùnrin ọkùnrin tó fo ẹrù pọkùnrin stupid ẹrù pé wèrè ni wọ́n tó bá ti torí owó fẹ́ ọkùnrin wọ́n mọ̀ pé torí owó ló fi fáwọn ọkùnrin tó lówó tó ti torí owó fẹ́ ìwọ tó ń fi torí owó fẹ́ ọkùnrin ó yàtọ̀ sáṣẹ́wó in tó yàtọ̀ nínú yín ni wípé aṣẹ́wó wọ́n mọ̀ pa aṣẹ́wó ni ó fi ń ṣiṣẹ́ ṣó wà lóòótẹ́ bọ́ ìwọ náà aṣẹ́wó by style ni aṣẹ́wó inú ilé ni ẹ́ torí pé owó ló fi fẹ́ ọkọ ọ̀pọ̀lọpọ̀ yìí tó máa ń fà á nìyẹn láftà tí ó bá ti di pé ẹ ti fẹ́ wọn bákan méjì ni ìmíì nínú yín tẹ́ bá ti bímọ táìmù tí wọ́n ń fẹ́ yín tí wọ́n ń náwó fún yín yẹn ẹ máa dún wọn nínú ìnira nínú àìlera wọn á doyín ẹ máa gbà bíkọ́sẹ̀ mọ̀ pé máa rówó gbà ńbẹ̀ wọn á fún yín lówó aṣọ wọn á fún yín lówó irun wọn á fún yín lówó kíní wọn á tọ́gbà yín tọ́jú ọmọ the moment tí obìnrin tó fi owó fẹ́ ọkùnrin bá ti bímọ nílé ọkùnrin báyìí the moment tí obìnrin tó fẹ́ ọkùnrin nítorí owó the moment tó bá ti bímọ nílé ọkùnrin kò ní ní kò sífẹ̀ẹ́ yẹn mọ́ á wá gbé gbogbo ìfẹ́ yẹn á gbé sórí ọmọ ẹ̀ oko tó ti ń dó nírọ̀rùn tẹ́lẹ̀ irú wọn náà máa sọ pé orí ń fà àwọn ẹ̀dọ́ ń dun àwọn àwọn òdókó because wọn ever fi ìfẹ́ fẹ́ ọkùnrin yẹn owó ni ìkejì tó tún lè ṣẹlẹ̀ ni pé obìnrin tó fi owó fẹ́ ọkùnrin the moment tí ọkùnrin yẹn tó bá ní ìṣòro kékeré àbí tó dápá tí ò sówó mọ́ ní tó gbé ìfẹ́ lé lórí òun náà ni ò sí mọ́ yẹn ìfẹ́ yẹn máa tán àti ìgbà míì ọkùnrin tó mọ̀ pé owó ló fi fẹ́ òun wàá gbọ́ owó tí ọkùnrin ní tó fi lè àfọ̀dà ti dó ẹ nígbà tí ó bá ti dó ẹ ṣá á tún mú owó yẹn lọ fi dó ẹ lòmíì ẹ wo àyíká ẹ wo ọmọ kékeré tó ń hàtì tó lọ fẹ́ bàbá àgbàlagbà ṣe bí bàbá yẹn tún ti fẹ́ yàwó mi nìsín tó túmọ̀ sí pé ẹni tó ní owó tó fẹ́ ìwọ Owo yẹn tó bá ṣì ní owó yẹn bó tún ṣe máa fẹ́ ẹlòmíì lé ẹ tá tún fi owo lọ dóòbò mí nìyẹn owó ló fi owo náà fi dóòbò ẹ náà fi ra òbò ẹ pa sínú ilé tóun fi jẹ́ kó ṣe aṣẹ́wó ń ta torí àwọn tí wọ́n tún wọ́n ń ṣe aṣẹ́wó tó lọ ń hotel òtẹ́ẹ̀lì nǹkan tí fi yàtọ̀ ni pé permanently ni wọ́n wà nínú ilé yẹn anytime tó bá fẹ́ kanlẹ̀kùn òbò ẹ náà máa kanlẹ̀kùn ẹ̀bọ ẹ torí pé owó náà fi gbé ẹ sínú ilé owo náà fi ra òbò ẹ ẹ kí ń rí kọjá imú yín nígbà tẹ́ bá ti pinlẹ̀ ìyà fúnra yín nílẹ̀ nílẹ̀ ìgbà tẹ́ ń tán ná owó fún yín yẹn ìyà yín lẹ̀ ń pinlẹ̀ ẹ̀ ń gbin ìyá yín ẹ̀ ń borin mirin ìyá yín ni ìgbà tí owó bá tán àbí tí òbó ṣá lójú ẹni tó fi owó dú ẹ tó fi owó fẹ́ ẹ bí ìyàwó tó jẹ́ pé nítorí owó material things ló bá lọ ló fi fẹ́ tó bá wá tí òbó ẹ bá wá ṣá lójú ẹ á wá pa òbó ẹ tiẹ̀ wá ní kò dòyín mọ́ kó lè dòyín mọ́ torí ó lè níyín òun ló fi máa ń fàtẹ́ pé wọ́n wá máa lò yín especially tó bá ti mọ background ẹ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ wó òun ló bá wa wọ́n wá máa lò yín bí ẹni ìyà wọ́n máa fìyà jẹ yín àwọn tí ò bá mọ̀ gbà tẹ́ ẹ gbin ìyà yẹn wọ́n wá máa ní ọkùnrin burú ọkùnrin burú ẹ bá rí ìyà tó ń fi jẹ wọ́n á fi jẹ ìgbà tí òun jẹ mùkàmùkà tó ti torí owó tó jẹ́ pé àwọn red flag ti tó rí tí ò kákún torí ó fi pé owó ló máa ra happiness ìfẹ́ owó ò dẹ̀ ra happiness àwọn red flag torí tí ò tí ó yẹ pé ọkùnrin tí ò ká tí ò kojú wọn tí ò yẹ kó fẹ́ bọ̀ nítorí owó èyí tó tí ò lówó ṣùgbọ́n tó fún ẹ ní ìfẹ́ tó ṣọmọlúàbí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yóò kí ń wo ọmọlúàbí lára ọkùnrin ọmọlúàbí lẹ máa ń wò ẹ kí ń wo ọmọlúàbí nǹkan tẹ́ ẹ máa jẹ ní tẹ́ ẹ ń jẹ lọ́wọ́lọ́wọ́ òun lẹ mọ̀ nígbà tí kinní yẹn bá tán àbí tẹ́ni tó ń fún yín lóúnjẹ yẹn tó bá sú láti máa fún yín lóúnjẹ yẹn ẹ wá sọ pé ó fìyà jẹ yín ó máa fìyà jẹ yín torí nǹkan tí ò bá natural tó bá ya ìdí àtú síta òun ló fi máa ń fàtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ bá ti fi owó cover yẹn ẹ wá máa bímọ ẹ bímọ tẹ bá ti wá bímọ ẹ wá kó gbogbo ìfẹ́ yẹn ẹ wá kó sórí ọmọ ọkọ wá níjọ yín lójúmọ́ torí ẹ ẹ̀ẹ́fà nífẹ̀ẹ́ ọkùnrin yẹn tẹ́lẹ̀ ẹ ẹ̀ẹ́fà ọkùnrin yẹn kò sífẹ̀ẹ́ bẹ́ẹ̀ owó lẹ fi fẹ́ torí títí di èèní yìí mo sì ń rí obìnrin sọ fún mi pé àti Yinka owó tó wà lọ́wọ́ ọkọ mi mo fẹ́ ó tún wá gbàgbé pé òpó ọlá tó ṣẹ́ síwájú ọkọ ẹ lénìí ó lè dọ̀la kó ṣẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ ìyẹn ni tó fowó fẹ́ lénìí ó lè jẹ́ ọ̀la kí òpó ọlá yẹn ṣẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ ohun tó dẹ̀ gbé ìfẹ́ yẹn lé lórí ohun tó gbé márèjì yẹn lé lórí ló ti ṣẹ́ yẹn òun ló ti òun ló ti break yẹn báwo lẹ ṣe fẹ́ ṣe àwọn tí wọn ò mọ̀ tí wọn ò mọ̀ kan wọn máa ní ah ìyà tí obìnrin ń jẹ lọ́dọ̀ ọkùnrin pọ̀ ó máa jìyà torí ìwọ fúnra rẹ o ti pinlẹ̀ ìyà fúnra ra ẹ ìwọ fúnra rẹ ò ronú pé ọ̀la tóbi ju ibi tó wà yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ kí ń rí kọjá imú yín ẹni tí ò ní owó ṣùgbọ́n tó níwà tó lọ́mọlúàbí ẹ kí n wò pé ó ṣeé ṣe tẹ́ bá nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ẹ̀ nípa ìfọ̀kànbalẹ̀ tó o ní tí inú ẹ̀ dùn tóun náà nífọ̀kànbalẹ̀ pẹ̀lú ẹ ẹ lè fi ọwọ́ wẹ ọwọ́ kọ́wọ́ mọ́ nǹkan tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ Wadu wadu wadu wadu wàdùwàdùwàdùwàdù tẹ́ ń jẹ lọ́wọ́ òun lẹ fẹ́ mọ̀ òun lẹ mọ̀ tó ní mọ́tò tó lówó tó ní gbogbo ẹ̀ tó lè fún àwọn òbí yín lówó báwo ló ṣe fẹ́ lẹ́nu ọ̀rọ̀ ó lè lọ́pọ̀lọpọ̀ nu yìí òun lẹ ṣe ń jìyà ẹ̀yin fúnra yín lẹ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ìyà tẹ́ ń jẹ lọ́wọ́ lé nínú nínú ilé ọkọ lọ́wọ́ ọkùnrin ẹ̀yin lẹ ti gbìn sílẹ̀ látara ojú kòkòrò ẹ̀yin lẹ ti bú omi rin ìyá yẹn ẹ̀yin lẹ gbìn ẹ̀yin lẹ bomi rin ẹ̀yin lẹ jẹ́ kó grow ẹ̀yin lẹ jẹ́ kó germinate látara ojú kòkòrò látara wípé ẹ rí kọjá imú yín látara wípé nǹkan tó yẹ kẹ́ ẹ wá ẹ wá ẹ wá nǹkan tó máa fade fadeable things òun lẹ òun lẹ tẹ̀bàtì òun nìyá ṣe ń jẹ yín ní ọpọlọ nílé ọkọ òtẹ bá kọ obìnrin hundred sílẹ̀ tipátipá lẹ máa fi rí twenty tó fi ìfẹ́ fẹ́ ọkọ tipátipá lẹ máa fi rí twenty tó wo súrà pé ah ọkọ yìí bó ṣe rí lẹ́nìí ó dẹ̀ lè change lọ́la o tá a bá jọ fọwọ́ pọ̀ kí ọ̀nà ẹ̀ dẹ̀ lè là lọ́la o irọ́ ọ̀la nǹkan tẹ̀ ń jẹ nísinsìnyí lọ́wọ́lọ́wọ́ tó bá yá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọkùnrin tó fìfẹ́ fẹ́ láàárọ̀ ọjọ́ ayé ẹ̀ kò sí bó ṣe lè le tó o ní kọ oorun fún un àánú ẹ̀ á wà lójú ẹ̀ pé áá ah, ah, báwo mi ṣe ní jẹ́ kó domi bọ̀ nígbà tí owó bá ti tán tó o fi fẹ́ ọkùnrin á bẹ̀rẹ̀ á wá di irritant á bẹ̀rẹ̀ sí ní irritate ẹ̀ ọkùnrin tẹ ẹnu ẹ ti ẹnu tó rùn tẹ́lẹ̀ tó lówó tó ń kìsì tẹ́lẹ̀ bí ò bá lówó lọ́wọ́ bí ẹnu yẹn gan bá funfun bíi ti lékeleke tó mọ́ ju ti lékeleke lọ wàá lórùn òní jó kìsì ẹ̀ oko tó o ti ń dó tẹ́lẹ̀ nígbà tó lówó lọ́wọ́ tó ló mọ̀ pé tó o bá ti do tán bẹ́yẹn á bọ́ síta ara aṣọ fún ẹjọ́ jáde á gbé ẹ travel ẹjọ́ lọ sọ́dúndé ààyè yẹn ò yọ mọ́ á bẹ̀rẹ̀ sí ni máa irritate ẹ nítorí pé ibi tẹ́ ẹ rí oúnjẹ tẹ́ ẹ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ òun lẹ mọ̀ ẹ kì í ronú ọjọ́ ọ̀la lẹ̀ òun lọ̀pọ̀lọpọ̀ yín ṣe ń jìyà nínú ilé ọkọ òun lọpọ àwọn ọkùnrin yìí dẹ̀ máa ń mọ̀ the moment tó bá ti ná owó wọn tán sórí òbò ẹ tí wọ́n ti secure ẹ sílé tán ti dú ẹ tán wọ́n máa mú owó yẹn tún lọ secure òbò míì òbò ẹ yẹn ó ti ṣá lójú wọn tó lọ́mọ wọ́n ti fi owó wọn rà á ẹni tó bá tó bá worth five hundred billion tó wá fún ẹ ní one million nínú five hundred billion bí ẹni tó fún ẹ ní one kọ̀bọ̀ ni bẹ́ẹ̀ ló ṣe rí sí kò jẹ́ nǹkan kan fún un nǹkan tí ò yé yín nìyẹn torí àwọn obìnrin sì ń pè mí ẹ bá mi wá ọkọ ẹni tí mo ẹni tí mo fẹ́ owó ni mo fi fẹ́ ẹ owó dẹ̀ ni mo fi fẹ́ kò mọ̀ mí dó wàá ti mọ̀ pé ọkùnrin kò lóko ìmí nítorí owó o mọ̀ pé kó ọkùnrin kéré o mọ̀ pé kò dú ẹ dáadáa o ti mọ̀ pé two minutes ni wàá ní ẹ màá máa fomi lò bẹ́ẹ̀ ìkan tí ẹ ń sọ fún mi pé màmá òun ní kóun máa fẹ́ bẹ́ẹ̀ igbe ńgbà tóun tún dó obìnrin ọkùnrin yẹn tóun rí wípé ìṣẹ́jú méjì ọkùnrin yẹn ń dóun lójoojúmọ́ gbogbo abẹ́ ń ta òun òun lọ bá màmá àwọn ìyá ìyá àwọn ìyá kíyà àwọn ìyá bọ́ǹvìtà ó lóun lọ bá màmá ó ní màmá òun sọ pé à ṣé báwọn ṣe máa wà lélẹ̀ ilé yìí máa lówó lọ́wọ́ jẹ́ kó máa dún ẹbẹ́ kó tiẹ̀ yà wọn kúrò nínú ìyà ìyà mélòó ni èèyàn lè yọ ẹ kúrò nínú ẹ yàtọ̀ sí to bá fọwọ́ ara ẹ ṣe tó fọwọ́ ara ẹ ya ọ̀rọ̀ ẹ kúrò ọlá mélòó lèèyàn lè dá ẹ yàtọ̀ sí i tí wọ́n bá tiẹ̀ dá ẹ lọ́lá gan tí wọ́n gan ò bá ṣiṣẹ́ ń kún ọlá tí wọ́n dẹ ọ máa padà tó ṣì ni ìyà mélòó ni ọkùnrin lè yọ àwọn òbí ẹ nínú nínú ẹ ìyà mélòó ni ọkùnrin fẹ́ yọ wọ́n fẹ́ yọ ẹ́ kúrò nínú ẹ yàtọ̀ sí ìyà tí wọ́n fúnra rẹ̀ fẹ́ yọra ẹ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ẹ̀yin fúnra ra yín lẹ fúnra yín pin ilẹ̀ ìyà tẹ́ ń jẹ nílé ọkọ lẹ́ni yàtọ̀ sí àwọn tó jẹ́ ọ̀lẹ ojú kòkòrò olè ẹ nǹkan ọrọ̀ òjọ́ ọlà òjọ́ nǹkan tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ òun lẹ mọ̀ ó lè ní yín ẹni tó bá dẹ̀ ti jó ẹ wá máa pe ọlọ́run ẹ lọ́lọ́run ò dá yín lò kó lè dá yín lò torí pé iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ àwọn qualities tó yẹ kẹ́ ẹ wò nínú ọkùnrin ẹ ò ní wò ó ẹ ẹ ojú yín máa dí sí àwọn good qualities yẹn nítorí pé nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ ẹlòmíì máa ní ọkùnrin méjì lọ́wọ́ ìkan ò ní lówó ìkan máa lówó èyí tó lówó yẹn ó lálùbáríkà èyí tó lówó yẹn ó níwà èyí tó lówó yẹn ó ní ó ní ó ní àjò ṣùgbọ́n èyí tí ò lówó èyí tí eh, i mean èyí tí ò lówó sọ́rí ó níwà ó lálùbáríkà ó lájò ṣùgbọ́n èyí tó lówó tó tiẹ̀ jẹ́ pé ẹranko ni ẹ prefer láti fẹ́ wọ́n wá ṣe yín bí ẹranko tó ẹ̀ wá máa sunkún ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni lọ́dọ̀ ti tèmi ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni torí pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín olè ni yín ǹjẹ́ ba bá lọ sílé ọkọ ó nẹ ṣẹ̀ṣẹ̀ ń rí mo mọ̀ wípé for bet wọ́n máa ń sọ pé ilé ọkọ lọmọ máa ń gbé dalẹ̀ nígbà tí ilé ọkọ tẹ́ fẹ́ gbé dalẹ̀ tó jẹ́ pé fúnra ara yín ẹ ti tú kákẹ́ tó lọ sílé ọkọ báwo lẹ ṣe túká nǹkan tí ó yẹ kẹ́ ẹ wò ẹ wò èyí tí ò yẹ kẹ́ ẹ wò lẹ ń wò ilé yẹn gan ti dàrú kẹ́ ẹ tó lọ síbẹ̀ àwọn wèrè tí wọn ò mọ̀ wọn máa ní aládùúrú nǹkan tó ju obìnrin rí aládùúrú nǹkan tó fojú wọn rí òun ṣáìdì ọkùnrin ọkùnrin ò máa dà ọ̀pọ̀lọpọ̀ yín kò ń ṣe pọ́kùnrin ò dà ẹ̀yin fúnra yín olè alájẹbánu ń tẹ́ ẹ máa jẹ ni ò jẹ nígbà tẹ́ bá ti wá bímọ tán ẹ wá kó gbogbo ìfẹ́ yẹn ẹ wá kó sọ́dọ̀ ọmọ ẹ wá pa ọkùnrin tì ọkùnrin tó dẹ̀ ti rí i pé ńgbà tóun lówó tí ò ti sọmọ òun fọ́ọ̀n lójú fọ́ọ̀n lóyún òun náà bá ya wèrè mọ́ ẹ lọ́wọ́ á ya wèrè mọ́ ẹ lọ́wọ́ á tìrìtì ẹ bí ẹranko torí pé ẹni obìnrin tó bá ti dì torí owó fẹ́ ọkùnrin náà ẹranko ni ó sì ń ṣẹlẹ̀ ìjọ tí ń bá ráyè tí ń bá ṣe náà ìtìmí màá play àwọn voice note kan fún yín kẹ́ gbọ́ kẹ́ bá lè mọ̀ pé ìwọ̀nba ni kí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ dí kẹ́ máa tẹ́ bá rí obìnrin tó ń jìyà lọ́dọ̀ ọkùnrin mi ní gbogbo wọn o ìwọ̀nba ni kí ẹ kọ́kọ́ wádìí nǹkan tó fa ìyà yẹn ẹ wádìí bí wọ́n ṣe fẹ́ra wọn ẹ wádìí nǹkan tí obìnrin yẹn rí torí pé wàá ti rí ṣùgbọ́n olè ojú kòkòrò tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín gbọ́n òun ló mú yín jìyà lénìí mo ti sọ fún yín pé kò ń ṣe gbogbo nǹkan tó ń dán ni wúrà àìmọye àìmọye àìmọye nǹkan tó ń dán tó farajọ wúrà ṣùgbọ́n tí ò kì í ṣe wúrà àìmọye ọkùnrin tó lówó lọ́wọ́ tí jẹ́ wípé ẹranko ni wọn kò ń ṣe ń tẹ́tí ẹ̀yẹ kẹ́ bá sunrun ọjọ́ kan ṣùgbọ́n tẹ bá ti rí báyìí ẹ fẹ́ ẹ fẹ́ ṣò ní fámìlì pẹ̀ lówó ẹ fẹ́ jẹ́ pé ẹ jáde kan rí pé ẹ dé ẹ ẹ dẹ̀ ṣiṣẹ́ kún owó ìmí àtúwá wà nínú ilé ọkọ yẹn á rí láti débi wípé kò tiẹ̀ ní ronú pé ó lè dá pa o and not mi ní kí n má ṣiṣẹ́ ó máa ṣí ṣọ́ọ̀bù fún mi ìyàwó chairman ẹ̀yin oníranù játijàti ẹ̀yin olè burúkú ẹ wá máa sunkún egbére ẹ máa wá síta ẹ máa ní pé kinní kan wọ́n fìyà jẹ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni tẹ́ ẹ bá máa wo red flag tẹ́ ẹ bá tẹ́ ẹ bá place priority yín right kí owó kó má jẹ́ nǹkan tẹ́ fi ń pìkì ọkùnrin mi ní kó má lówó lọ́wọ́ but ó láti ní ìwọ ọmọlúàbí ẹ má jẹ́ kí ọkùnrin máa rí wípé in tó wà lọ́wọ́ òun lẹ̀ ń dìbò fún ẹ má jẹ́ kí ọkùnrin tí ọkùnrin bá tiẹ̀ rí pé nǹkan tó wà lọ́wọ́ òun ló ń dìbò fún torí pé ìwọgo ò ní ṣe kún iṣẹ́ ọwọ́ òun ó kàn máa dú ẹ o bí gba ọmọ fún ọmọ E ló máa tọ́jú ó máa pàpà lọ fowó yẹn wá ẹlòmíì tó ní láárí ju ẹ lọ. mi ì ní kẹ́ nífẹ̀ẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jìyà ní ọkọ ẹ̀yin gbin ìyà yẹn fúnra yín ẹ̀yin lẹ bomi rin ẹ̀yin lẹ jẹ́ kó germinate ẹ̀yin lẹ jẹ́ kó grow ẹ̀yin ẹ̀yin fúnra yín ni olè ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣe ra yín ẹ máa ran ẹ máa ran ọ̀pọ̀lọpọ̀ yín ẹnu yá dẹ̀ ti fẹ̀ ẹ ní ẹ ẹ lè mọ bó ṣe sogún dogójì ẹ wá máa sunkún èké okun orí burúkú káàkiri ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kún ni tẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ni máa wo àwọn nǹkan tó yẹ kẹ́ máa wò tó jẹ́ pé owó lẹ̀ ń wò ìyá yẹn á ṣẹ̀ṣẹ̀ bẹ̀ ẹ jẹ ìyá yẹn gan ẹ tún fún fi lọ́mọ lọ́wọ́ èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí shabarikolo dot com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ire o ẹ káàárọ̀.